o ṣe yẹ so atiwa wá kóra ró kí ah ọ pàtàkì fẹnikẹ́ni tó bá lágbọ̀ yìí á wà máa á tẹ̀lé á táwọn èèyàn bá ń fi ara ní wa lórí ìmọ̀ eh, ìyẹn pàtàkì fọ́ ìṣù sẹ́yìn. Assalamu ìbéèrè tèmi lórí last question tí wọ́n sọ nípa ìfọwọ́kan Quran fún ẹni tó bá ṣe kìíní ah. tó bá nìkan oṣù àbí èmi wá wò pé what about kí ló ń pè súra yìí àyà tó wà nínú súra tó wà kí. la yamassuhu illa al-mutahharun kò túmọ̀ sí àwọn àmì àwọn màláìka lókè lónìí báyìí mo lè tutù wá rí hadisi kan tí ó sọ̀rọ̀ nípa sàlásùlá Aisha ó ràn nígbà tí ó wà ní ó ń ṣe kí ni lọ́wọ́ kó ràn kó lọ mú nǹkan wá láti inú masjid. kó lọ kú mú. kó lọ mú nǹkan wá láti inú masjid. n pé kí wá ní kinní tó wà lára. ó tí sọ hadisi yẹn délẹ̀ naam ẹyin <laughs> mo bá tí mo ní sílẹ̀. wọ́n ní kọ́ lọ mú nǹkan wá nínú mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ni <laughs> naam ìyálà wa sọ pé òun wà nínú kíní wà sọ pé ṣé ọwọ́ ẹ̀ ni nǹkan oṣù wà ní pé òun ò lè lọ mọ́ṣáláṣí ó dẹ̀ ní ìyẹn ò ní pẹ̀lú mọ́ṣáláṣí. lórí èmi ń sọ yẹn lórí stand àwọn àfáà tó sọ pé bóyá wọn. ó pọ̀ o positions wọn pọ̀ tó tólúkálukú mú tiẹ̀ wá tó jẹ́ pé gẹ́gẹ́ bí àfáà wàá mọ̀ pé ah, wọ́n rí wí. ẹ so kí wàá ní mọ́kìfù tèmi lórí. náà mọ́kìfù tèmi. tí mo bá há màá gbé Quran láì lálùwàlà but ọgọ́rọ̀ gbàmọ́ wa ní àlùwàlà. nǹkan obìnrin tí ó ní nǹkan oṣù. Uh, tí ìbá ṣe pé wọ́n ní hájà tó nípọn láti ṣe mùrọ́jà torí téèyàn bá ha Quran tí ò bá máa tọ̀ tọ̀ tọ̀ tọ̀ yọ sá lọ kí kí wọ́n jẹ́ káwọn mọ kí wọ́n tó gbé Quran. number three number three. tí mùsùlùmí ni ó fẹ́ kiri yóò níyàwó ìjọ tó ti fẹ́ báyìí ni ẹ̀sìn rẹ̀ ti ń wálẹ̀ gbogbo kìlọ̀ tí àwọn èèyàn ń súnmọ́ tẹ́ ń kìlọ̀ fún ah kí ló dé o kírun mọ́ kò sí ìrìnà tó wọ̀ létí mọ́. mùsùlùmí ọkùnrin ò kúrò mọ́. so at the end of the day kò sá kírun mọ́ but ìmọ̀ sálámọ̀ gan ìmọ̀ in fact ṣé wáyé ní ìbápàdé pẹ̀lú sálámọ̀ yìí ó rò pé wọn àti mọ́sálásí jọ ń sùn tìra wọn ni then ọmọ ìyá lóbìnrin tó jẹ́ ẹlẹ́à ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tó jẹ́ kiri yóò yìí wọ́n wọlé tọrọ àwọn tó yẹ pé tí obìnrin yẹn bá ń lọ ibì kan àwọn ọmọ rẹ̀ ọ̀dọ́ ilé ayé ló máa kó ọmọ sí hmm. ìbáṣepọ̀ yẹn dáa gan títí bọ̀tà àfàǹ sọ pé sọ́ra torí wípé àwọn èèyàn yìí wọn ò ṣe fi gbogbo ara gbé eléyìí wọlé lọ́kọ yóò kírun mọ́ ni wọ́n lọ́ọ́ fẹ́ sọ di mùsùlùmí kò sí close láàrin yẹn ó ní rárá pé sheik sọ pé a lè bá wọn lò dáadáa so ìbára lò dáadáa ó ṣeé ṣe kó yí padà wá sí mùsùlùmí lọ́la nítòótọ́ obìnrin gbàmí ò lè sálámọ̀ sí yín ò lè ṣe oríṣiríṣi yóò rí irọ́ nù wa rẹ̀ ó wá àdìjọ́ kankan kan ṣẹlẹ̀ obìnrin yẹn ń rọbí láàrin òru. ta ni ń rọbí. obìnrin christian yẹn. ok ó ń rọbí láàrin òru ọkọ rẹ̀ sáré wá sí ọ̀dọ̀ ẹlẹ́hà ẹ̀ bó tiẹ̀ ti pé yàrá kọ̀ọ̀kan ní ọjọ́ sùn ọ̀tọ̀ níbi tá a fa sùn ọ̀tọ̀ níbi tí ilé a sùn yàrá ilé a lọ́lọ́ lọ́lọ́ kalẹ̀ pé ẹ̀jẹ̀ ẹ̀ máa bọ̀ ìyàwó òun rọbí òun gbé lọ sí hospital but àwọn ọmọ yẹn kí wọ́n á bọ̀ òun take care àwọn ọmọ yẹn nígbà tí ẹlẹ́hà dìde ẹlẹ́yà kan wọ inú pálọ̀ ibi tá a fa sùn kò jí afa gan ọkọ̀ rà torchlight lẹ́gbẹ̀ẹ́ afa ni ó dẹ̀ lọ sí ilé ibi tí. ó ti ṣe. ṣe ṣe parí so ó máa wọ̀rọ̀ wá so nígbà tí ó débẹ̀ ó bá kọ́ ọmọ wa àpá wa jí àbọ̀ òòrè àbá níbo ló ti ń bọ̀ ni ẹni báyìí ń rọ̀bí pé òun wà lóun ní à ò bá wá jí mi bóun bá ṣe ìjà láìmọ̀ kan ò bá jí mi bó ti kẹlẹ́kùn wá sọ pé ẹ sáré jí àfa so ìbára ẹ̀ lóun ní à pé kí ni ẹ wá emergency òun ò lè ní báyìí. kò yín sùn yín sùn kò sọ̀rọ̀ mbẹ́ kò sọ̀rọ̀ mbẹ́. lórí ọ̀rọ̀ yẹn wọ́n á gí wípé ó ní ṣé kí ẹnì kó ti ọwọ́ òun di mùsùlùmí ṣé kò ní nípa ju ibi tí a fà. kọ̀rọ̀rọ̀ sọ kọ̀rọ̀rọ̀ sọ tó tẹ̀ ẹ̀rí kọjọ́ra wọn. wọ́n wà bí iṣẹ́ kó ní ìdíkẹ́ ẹ̀sìpìlẹ̀. ẹ kọjọ́ra wọn wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ wọn. ó wá jí lóru yẹn torí wípé ó ń rọbí ẹ̀mí wà involve kódà bọ́ jẹ́ ẹ̀mí ẹranko èèyàn gbọ́dọ̀ save ẹ̀ ọ pàtàkì mm. ṣùgbọ́n kó tó wá jáde nù lé yóò jí ọkọ rẹ̀ lágbájá lágbájá àfa lágbájá nǹkan báyìí báyìí báyìí lọ ṣẹlẹ̀ ọ pàtàkì torí látara tóun ń ṣeun rẹ́ẹ̀d ìrújú ìmáfọkàntánitán ó lè ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ masalan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ta ni ọlọ́run ọba bùkún tó tó kò sí ọlọ́run ọba gan ló sọ bẹ́ẹ̀ inna fadulayi alayka subhanallah azim ọlá òun ọlọ́run ọba lé ẹ lérí ọlọ́gbọ̀ngbọ̀n. wọ́n ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ wá wá sí eitikaf òjíṣẹ́ náà sàlàsílà wọ́n á sìn lọ padà àwọn sàábé mélòó kan wọ́n wá rí wọn tí wọ́n ń lọ àsìkò yẹn jásìkò tó yẹ pé òkùnkùn ṣú òjíṣẹ́ náà sàlàsílà wọ́n á gbá ìyàwó rẹ̀ lọ́wọ́ mú bá wọn ní èmi ni o àtìyàwó mi báyìí báyìí wọ́n ní àrárá ó ní àrárá kankan kọ́ àgbọ́dọ̀ rán ọmọ ẹ̀yà wa lọ́wọ́ torí lórí ìbàjẹ́ torí pé àṣetán ó máa ń rìn nínú ara ẹ̀dá ni bíi kíni bí àìjẹ́ bó ṣe ń ṣẹ̀yẹn ni àṣetán ṣe ń rìn nínú tó o bá fi ààrẹ situation tó yẹ pé àwọn èèyàn á máa doubt rẹ Islam ọ̀gbà láàyè Islam ọ̀gbà nítorí àwọn mojíṣẹ́ náà sọ àwọn pé èmi ni o pẹ̀lú ìyàwó mi báyìí ó tún náwó rẹ̀ sókè èmi ni o àtìyàwó mi lágbájá o àwọn ẹ̀rọ ni ẹ̀ẹ́ àṣetáni máa ń sàn lára ni ó máa ń rìn nínú ẹ̀jẹ̀ èèyàn bíi nínú ara èèyàn bíi ẹ̀jẹ̀ ó ní nítorí náà ká má fira wa sí position tó yẹ pé ọmọlàkejì ó àmọ́ dáhùn tí wàá pé ah, kí ló pa wọn pọ̀ kọ́ máa di pé ah, bàbá obìnrin wo ní bẹ pẹ̀lú bàbá yẹn náà ṣé wọ́n mọ obìnrin ó ní ah, òjíṣẹ́ náà náà pé èmi ni pẹ̀lú ìyàwó mi báyìí tẹ́ ẹ mà sótìyẹ́ báyìí ni kò sí tó wrong iṣẹ́ rẹ ló fẹ́ ṣe jazakallah khair but iṣẹ́ rẹ ní kọ̀wáìdì ó ní ojú ọ̀nà tá a gbọ́dọ̀ gbé gbà kò lè jáde ní ọkọ rẹ̀ just anyhow kò possible fún Islam ò gbà láàyè bẹ́ẹ̀ obìnrin tó bá jáde ní ọkọ rẹ̀ tí ò permission ọkọ gbogbo nǹkan tó lọ́wọ́ bá ní ọ̀dá ni ọmọ gbèsè pé so ọmọ gba ìpè yín so eléyìí ìpè ń ṣe iṣẹ́ rẹ tó ṣe ń ó lè cancel eléyìí Islam ò gbà yìí báwọn á ṣe gbogbo ẹ̀ lójú ọ̀nà tọ́tọ́ kó òun àtàfà rẹ̀ ní ọjọ́ lọ àfà rẹ̀ ọ wà lọ́dọ̀ ọmọkùnrin tibí yóò máa ṣiṣẹ́ tiẹ̀ pẹ̀lú ọkùnrin òun náà wà pẹ̀lú obìnrin yóò máa ṣiṣẹ́ tiẹ̀ pẹ̀lú obìnrin ara wà kìí ṣe pé ẹja ṣe bó ṣe wà lá á ṣe ni pẹ̀lú lánàá tọ́lọ́wọ́n bá ti làálẹ̀ àfọgbọ́n ṣéun bó ṣe wù áhùn ní dojú ọ̀rọ̀ ọ̀rú tọ́rọ̀ fi dàrú dé ni olúkálukú fẹ́ gbé kalẹ̀ ní bó ṣe wù ṣe ló bí táwọn kan náà pé àwọn fi mísíkì pèpè sẹ́sìn bẹ́ẹ̀ni aláka bẹ́ẹ̀ni hàdà wàdà kò tí ẹ jọra wọn so obìnrin ọmọ ṣe bẹ́ẹ̀ ìgbìyànjú àníyàn rẹ̀ dáa ṣùgbọ́n náà tó gbé gbà ọwọ́ náà kọ́lọ́mọba kó ń ọmọ kọ́ àmọ́ ṣe lórí second jama nínú masalasi àfa kan mú ọ̀rọ̀ wá ó ní tá a bá sọ pé kèésì súnà ó ní ẹnu ọgbà hmm. ó ní nítorí wípé òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ah, ó ní ó establish nǹkankan ó ní tó bá ti mú nǹkankan wá ó ní ṣé kí ló mú wa kí ló mú wa sọ wípé òfin ẹyọ kan la lè yọ nínú nǹkan yẹn àlè lu òfin tó pọ̀ níbẹ̀. ṣé àfa lòun ntáwọn afa ti yọ lórí má wí sáà mọ̀lẹ́ lórí yẹn tába ní ká máa sọ̀rọ̀ second john aláti sìn di ọ̀tún náà mẹ́ta. ó mú kẹ́kọ̀ọ́ ní ustaz. kí ló sọ kí ló mú wa. ó ní anabi sọlá sọ ó ní kí ẹni tí ó ti kírun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kó jọ yẹn ó ní sẹ́tìrú situation yẹn bá ṣẹlẹ̀ ṣé kìí ṣe súnà pé kí ẹni tó ti kírun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó bá ẹni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé second john máa ni. ntọ́ sọ náà ni ó ní kírun méjì ó ní jẹ̀mọ́ àná. kò rújú irun ẹni tí ò tí ì kírun lẹ́yìn ẹni tí ò tí ì kírun ẹgbẹ́ rẹ̀ wọ́n encourage another German tó jẹ́ pé ìmọ̀ bàbàrà ká kírun sásìkò ká sálápá ń tètè ká máa lérun bọ̀nú mọ́ṣáláṣí ìrẹ̀wẹ̀sì ọba tó ti yé báyìí nísìn àhẹ̀bọ̀ nígbà tó bá ti mọ̀ yìí pé a tó ń bá ní kóun ó dilé rẹ̀ kò ní ẹsẹ̀ ńlẹ̀ tó dájúdájú yóò bàbàrà jàmá alákọ̀ọ́kọ́ yẹn in the position kò sí àfa tó sọ pé ẹni tó kí sọ́kànjọ́ mọ́ ò ní hùn o but wọ́n kọ́ ọ́ torí wípé kìí ṣèṣe sí àwọn ẹni rẹ tó kọjá lọ nínú mọ́ṣáláṣí tó jẹ́ pé àsìkò oorun wọn wọn ó ní àsìkò tí ń kírun tí gbogbo àwọn èèyàn mà tó dẹ̀ ní ìmáàmù ráàtì tí wọ́n sọ nìyẹn mọ́ṣáláṣí ọjà mọ́ṣáláṣí ò sí ìmáàmù ń bẹ́ẹ̀ rẹ́ pé bíi mọ́ṣáláṣí campuses hostels nǹkan kan tásìkò bá ti tó ẹnikẹ́ni tí ó bá ní lecture ń gbà yẹn asakora àwọn jọ ẹ ṣáà máa kí lọ́nà ni that one is there kò sẹ́ni tó tó kò sí àwọn tí wọ́n kọ yẹn but mọ́ṣáláṣí pé standard nǹkan wọn wà standard àsìkò yìí ni wọ́n ń kírun sí ìmáàmù ratib ni àwọn tí ó bì í ọ̀gọ̀ọ̀rọ̀ tí ó pọ̀ ju àwọn nǹkan tí ń túnṣe lọ láburú so ìdí karahiya rẹ̀ nìyẹn tí wọ́n fi kọ́ so gbogbo wọn tí ń sọ yẹn tọ́ba yẹ pé àǹfààní gẹ́gẹ́ bó ṣe sọ tọ́ba ka gbogbo àwọn tí àwọn ẹni ìsíwájú tí wọ́n sọ lórí rẹ̀ kò sọ tó ń sọ yẹn mọ́ náà ẹfun ṣe yẹ kó rí wọn kàn ń kírun nígbà tó wù wọn ni. bẹ́ẹ̀ ṣé mọ́ṣáláṣí kankan ò dẹ̀ sí lágbègbè tí wọ́n ń kí lásìkò tó yẹjú kò sí nírú situation yẹn. na òjíṣẹ́ náà sáńtì yẹjú rẹ̀ wọ́n lásìkò ń bọ̀ wọ́n mọ̀ fi run ráre tásìkò yùn tó bá tó bá ṣe pé àsìkò yẹn nìwọ bọ́ sí tásìkò òrùn bá ti tó ìwọ kí tiẹ̀ nínú ilé tí wọ́n bá wá ń kí nínú mọ́ṣáláṣí lásìkò tó ń wù wọ́n yẹn lọ bá wọn kí ètò bá wọn kí yẹn á jẹ́ náfìlà ó ní sọ pé ọ̀wọ́dọ̀ bá wọn kí o torí ká tamir ká imara imaratul masajid ká máa kó kújọpọ̀ nínú mọ́ṣáláṣí ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni nísìn ọgọ́rọ́ bíi maybe gbà mí o ìgbà tó bá wọn ni wọ́n ń kírun sí àsìkò oorun dẹ̀ ti tó èyí tó lọ́lá jù nínú oorun òun lẹ́yìn tá a kí ní àkọ́kọ́ àsìkò rẹ̀ òun tó lọ́lá jù ni o irun tí wọn náà kí yẹn kì í ṣe pé kò gbà kì í ṣe pé irun yẹn ò fẹsẹ̀ múlẹ̀ ò fẹsẹ̀ múlẹ̀ but wọn ò ṣọ́ ohun tó lọ́lá jù ni irun tí o tó nìsín ní nǹkan bíi one alhamdulilah ọ̀ ò sí lágbègbè bí tọ́wọ́ ẹ̀kọ́ àgbègbè bí ni one ti tó bọ́ọ̀bà ló ní one kì ó rè ní one thirty kì at worst i mean àwọn tí wọ́n ń kí ní two but luckily kò i mean one way or the other ọ̀wà oh, l'opportunity yẹn ọ̀gọ̀rọ̀ wọn ó lè yí two ó lè yí two thirty ìrun dẹ̀ ti tó ní before one ìwọ ti mọ̀ yẹn ó mú wá lásìkò yẹn ó bọ́sibù kan kó yẹ pé pẹ̀lú àwọn ará ilé rẹ̀ jàmáà lẹ́kì ìyẹn ò túmọ̀ sí pé tí wọ́n bá pè nínú mọ́ṣáláṣí yẹn ò ní lọ wà á lọ bó tó ayé pé ibi tóun ti ń lọ lójú ọ̀nà kó o tó dán asalaamu aleykum rahmatulah asalaamu aleykum rahmatulah ló gbọ́ kí ló ṣiṣẹ́ náà asalaam sọ o ti bọ́ ò ní ìdí láti bó tó o bá bá wọn wà á bá wọn kí bí ìgbà tó o ti kírun ni ó wá ní èyí tó o bá wọn kí yẹn ó jẹ́ náfìlà ọkọ mọ kálọ ọsùlá sọlọ. jazakallahu khairan. wàá ti jazakallahu khairan. èyí tí mo ń fún mi ní concern jù. na òun lèyí tó jẹ́ pé wọ́n ti ń kírun before àsìkò yẹn. ṣe mọ̀ pé wọ́n ti kíjọ mọ́ ọ lọ. na bóyá ó wá jẹ́ bíi twenty minutes after. na ló ṣẹ̀ṣẹ̀ wọlé. na or thirty minutes after. na you understand èèyàn dẹ̀ fẹ́ ṣe kòkòrò èèyàn fẹ́ ju. Eh, masha allah ìzọwọ́ òkè báwọn kì í but pàkíyèsí wọn sí pàkíyèsí wọn sí tásìkò bá wá tó wá tuntun ọwọ́ afdal ntọ́jú sinna sallallahu alayhi wa sallam sọ ni wípé man ama nasa fa asọ́bẹ̀lì wọ́kítà wà á tẹ́mà sọ́láta fọlẹ́hù wọlẹ́hù wàmánì ntakọ̀sọ̀mì dàlíkà ṣẹ́yàn fọlẹ́hù wà á alayhi wa sallam ẹnikẹ́ni tó bá lídìí àwọn èèyàn nírun ó kí sásìkò ó dẹ̀ pé gbogbo wọ̀ọ̀run bó ṣe yẹ kó mu wá yóò gbà láadáa àwọn jàmáà náà ó gbà láadáa ẹni tó bá dín nǹkan kan kù nínú ń tá a sọ yìí àwọn jàmáà ó gbà láadáa ó ní òru ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ kí ìmáàmù ọgbọ́n yẹn yé dáadáa kéde ń tà lágídí lé lórí ní tó ń sọ yẹn ó ti ṣẹlẹ̀ sẹ́mínárì mo sọ fún wọ́n ń ṣàríyànjiyàn nínú mọ́ṣáláṣí ni wọ́n ní àlùfẹ́jọ̀rí ti yọ àbí ò ti yọ bàbá ìmáàmù gan fún ara rẹ̀ ló pàkíyèsí ó ní ṣé ẹ lọ́ọ́ bá yẹ̀ wò mo lè dìde mo bọ́ síta mo ní bàbá ẹja mú sùúrù wọ́n ní ẹ ṣe kọ́ mọ̀ mílíọ̀nù àìdá yìí pé ẹni kí n lọ bá ń wò ó wọ́n ní ẹ ṣe kọ́ mọ̀ wọ́n wò pé bóyá ń gba àwọn sọ pé kí wọ́n ṣe kọ́ mọ̀ yẹn màá bẹ́ síta hmm. àjọ kí gbà tí bá a ṣe sálámà tán nǹkan bíi fifteen minutes after alifajari ti yọ dáadáa mo ṣe kọ́mọ̀ míì tí mo mú un wá bẹ̀ yẹn lẹ́tà àwọn sọ yìí pé tálífajari bá ti yọ ń bì kan ó ti kárí gbogbo ayé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oṣù náà ni wọ́n ti subhanallah so uh, six hours níbẹ̀ láàrin àwọn àti US tá a bá tẹ <laughs> alimọ́sẹ̀rì wa wá di wọn bí bá àsìkò tí wọ́n wà gan láyé kúlọ̀ àzà mọ́láwù kọ́lùbù sẹ́lìm so wọ́n máa ń ṣẹlẹ̀ no doubt ìfẹ́ nú ni àtàgídí lórí láti fẹ́ mọ́tò lódodo but èyí ò mí nìyí pé kéèyàn wá lò ẹ̀ pé kí mọ́ṣáláṣí wá pín yẹlẹyẹlẹ rárá èyí ò ní dákẹ́ ọgọ́rọ̀ wọn ńgbà tí a ń sọ tẹ́lẹ̀ yìí pé eh, ká eh, kíbla báyìí ni báyìí ni wọ́n kọ́kọ́ má takò wá ńgbà tí ọgọ́rọ̀ ọkùnrin ti sún ajínìsì fóònù fóònù four thousand lórí wọ́n yóò gẹ̀ẹ́tì sórí nẹ́ẹ̀tì nísìn gbogbo àwọn ìtàwọn èèyàn ń gbé ká tí wọ́n ń gbin yóò mú òdodo wá lórí rẹ̀ nísìn tí wọ́n àwọn èèyàn tí wọ́n kà nínú nǹkan tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó fi ṣe ìrọ̀rùn àtìkẹ́ fún àsìkò tá a wà ní ìsinú tó ẹ má dákẹ́ but ẹ gbé pẹ̀lẹ́ kọ́ ẹ má dákẹ́ but ẹ bá wọn kí but ẹ má dákẹ́ ẹ bá wọn kí but ẹ má dákẹ́ hata ọ̀gọ̀rọ̀ bí tí ọlọ́wọ́ bá ti wá ní kí súnà mọ́kẹ́ nísìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó wọ́jú báyẹn lọ. tó fa wàhálà rẹpẹtẹ bọ̀ létà ńgbà tó lọ́wọ́ bá ní kíkẹ́ ọlọ́run ṣẹlẹ̀ ńbẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ti di wípé tó yẹ pé wọn ò tiẹ̀ mọ ti ń jẹ́ àwọn àkútà àtàwọn gbogbo wa náà wa kò sí ẹni tí ò ti há síbì kan tàbí kejì rí tẹ́lẹ̀ bá tó mú tó mú ìkẹrẹ̀ so àwọn tó ti kẹ́ ẹ jẹ́ ká alhamdulilah ká tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi rí wọn fà kọ́lọ́hún ó fún wa fà. aleykum mm, salaam. a lè rí ọ̀rọ̀ tí ẹ sọ wípé bóyá tí wọ́n bá ti kírun tán. bẹ́ẹ̀ni. a tún lè bá wọn kírun tá a bá ti kí tiwa ní àsìkò yà á lè bá wọn kí. bẹ́ẹ̀ni èmi kí n máa sọ òjíṣẹ́ ńlá lọ́sọ̀ bẹ́ẹ̀ làásọ. wọ́n tún wá mo kàkẹ́ tí wọ́n béèrè lọ́wọ́ tí mo wá rí tí wọ́n ń kírun tí wọ́n ṣé mo lè bá wọn kí ànábì ní tọ́ ọ bá fẹ́ kíkọ́ ni nà. rárá bọ́ ọ bá fẹ́ ní táwọn àfáà túmọ̀ rẹ̀ sí ni wípé tó o bá ń lọ torí rìwáyà mi wà tó o bá ti débẹ̀ bá wọn kí àṣẹ tó pa nìyẹn ó ní ṣùgbọ́n tó bá yẹ pé ó débẹ̀ wọ́n ti kí tán ò nídìí láti mọ̀ ọ́n ní mọ̀ ọ́n. هذا هو الراجع عند العلماء جزاك الله خير وانت جزاكم الله خير nǹkan tẹ̀mí fẹ́ bèrè lórí mushaf normally a lè mú mushaf wọ toilet láti lọ ṣe anything níbẹ̀ sọ̀kà tó fẹ́ bèrè ni pé àwa tó jẹ́ ká máa ń fi Quran sórí fóònù wa náà tó jẹ́ pé bí a bí application tó yẹ pé a lè máa tọ̀ ọ́ lọ from time to time ṣe ayé irú fóònù bẹ́ẹ̀ yẹn náà ṣe a lè mú wọnú. ètò àwọn àna wa ń kọ kí ni ká yé sí i ṣé ká gé ọpọlọ wa sílẹ̀ ká tó. secondly secondly nípa tìláwà náà láyé most àwọn àtàwà tá à ń lo fóònù sí ìkúráyìn máa wà lórí fóònù wa náà ni now ṣé ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ni pé bóyá èèyàn máa ń gbé musa gbogbo láti kà àbí èèyàn ń kà látòrí fóònù bá a tó di pé bóyá èèyàn máa ń sábà wà òǹdìmọ́ inú mọ́tò ni wà. kò sí àtọ̀ mọ́ọ̀sì mo rọ̀jà àtìmí lórí fóònù tó rọrùn jazakumala khairan. ó tẹ ó make it easy uh, but can make very good use of it inshallah most especially I want wọ́n ní android phone yẹn bí to be, gbé tàbí app bí ìgbà tó gbé kúránì síwájú báyìí. Eh. Assalamu alaikum. don't disturb me. <laughs> Nah. Assalamu alaikum. wa mo lè lè pé tí òjò bá ká mọ́lé ní time zero bẹ́ẹ̀ni. kí ọ lè kí ọ káyà mọ́lé. ẹ ní táìmù zuru. nínú léèyàn. bẹ́ẹ̀ni. barakallahu. pé ṣé ọ lè kí ní ẹ ọ lè kí méjèèjì papọ̀ ayé zuru àti. rárá haraj haraj yẹn ò sí mbẹ má wàá take undue advantage sórí tó o bá tí zuru yẹn bá ká ẹ mọ́ masjid tó o bá kí tán tá a bá ní kó o tún padà wá sí mọ́ṣáláṣí fún asri ẹ̀rọ̀fọ̀ àtúmọ̀ntójò ni wọ́n fi ń papọ̀ haraj òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó kírun ní madina kì ó para irun pọ̀ kì í ṣe torí wípé òjò tàbí torí ìpayà wọ́n ní kí wọ́n á nìdí wọ́n béèrè lọ́wọ́ sábẹ́ yẹn dára ànú kí nìdí tó fi ṣe ó ní kò fẹ́ fara ní àlùmọ̀ rẹ̀ tó ti yé báyìí nìsín mọ́sálà òde láti ibi iṣẹ́ ó ti rẹ̀ ẹ́ gan oorun ló ti ló ti wọra ẹ̀ tó o bá ní kó o kí magrib tó o kí magrib tán tó o bá ní kó o dó ti ṣàì definitely wàá sùn lọ o ò dẹ̀ ní ìṣàyẹn ò ní ṣe kí sásìkò bóyá ó kí magrib tán ó mú ṣáà rẹ̀ wá ó wà lọ sùn ó wà òkè òkè ó dé lọ́sàn bébí àwọn tó ń ṣe shift or something of that nature abẹ́ iṣẹ́ ara ẹni ó rẹra ó ti rẹra gan-an bó fẹ́ lo oògùn tàbó fẹ́ sùn náà tẹ́ pé ó lè gba àsìkò ó lè gba three to four hours òkè azur tán ó mú asiri wá ó permissible but kó má jẹ́ pé n tó máa ń ṣe ní gbogbo ìgbà ó ti wá sọ́dá ṣà tọ́ra ṣíà ni wọ́n sọ́dá ṣà só ti yé báyìí nísìn pípa irun pọ̀ láti mú haraj kúrò ní láti mú ìnira kúrò anytime tá a bá wò wípé ah, ìnira lè ṣẹlẹ̀ sí àwọn èèyàn tá a bá ní kí wọ́n tún padà wá jàmọ́ yìí nísìn tí wọ́n bá dẹ̀ lọ àti rírun kí ní gbogbo ibi tí wọ́n ń lọ kò ní rọrùn wọ́n wá papọ̀ wọ́n wá permissible but kọ́ mọ̀ jẹ́ àádà tó ti yé báyìí nísìn ẹ̀hẹ̀ so nísìn tó wà ń lé torí pójú rọ̀ kò sí ní tó tó ní tó mú ìnira wá in fact tójú bá ń rọ̀ àwọn tí irun bá ká mọ́ mọ́ṣáláṣí ni àwọn tí irun ò ká mọ́ mọ́ṣáláṣí mọ́ádìn ló sọ nínú àgbólóhàn àdáni rẹ̀ sallu fi buyutikum ẹ kírun nínú ilé yín o ẹ̀yin tẹ́ ẹ̀ sí nínú mọ́ṣáláṣí sọ pé nínú ilé lẹ́wà kẹ́ má wulẹ̀ wẹ́sì kẹ́ má sọ pé ẹ̀ ń bọ̀ ní ibi. ok ẹlẹ́kìjì bẹ́ẹ̀ ni pé kú lè mú ọ̀mbrẹ́là kó lọ jọ ẹ̀wọ̀n sódà á lè bá wọn kí méjèèjì papọ̀ bẹ́ẹ̀. tí o bá ní lára á dà wá àṣẹ tí o bá ní lára. bọ̀ tí wọ́n

oògùn tó lò nísìn bóyá kó tó tún jí magrib máa tó ó wá mú àti asiri definitely kò sí nínú masjid so haraj ètò ìnira ọlọ́run ọba ṣe ìdẹ̀kùn jẹ́mọ́ òfin wa ni láti má fara ní àlùmọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. sallallahu alaihi ẹ dákun àwa tí àbá gba nọ́mbà ẹ má jà ẹ má ẹ jọ. bẹ́ẹ̀ni torí àwọn tó yí wọn fún ní nọ́mbà yẹn ẹ̀yẹ <laughs> ká fún wọn ní preference so àwọn tàdá kò yẹn fẹ́ pọ̀ jù. bẹ́ẹ̀ni àdírẹ́sì yẹn fẹ́ pọ̀ jù lẹ́tà lọ. number eight seven. jazakumullahu khair. wọ́n ti jazakumullahu khair yomi kan ni ó sọ̀rọ̀ kan létí mi lórí eh, suratul kaf tí a máa ń kà ní yamọ̀ jùmọ̀. sọ̀rọ̀ sókè dáadáa. ní orí suratul kaf tí a máa ń kà ní yamọ̀ jùmọ̀. bẹ́ẹ̀ni tí wọ́n ní ká máa kà. tí wọ́n ní ká máa kà. so wípé afa kan bá wọn níbi táwọn ti ń kà ní masjid kan ní ah. eh, eh, abúlé ẹgbà ojú ẹlẹgbà lóṣù wa ní pé kò sẹ́rí fún un pé afa yẹn àwọn ọmọ kéwù afa tó máa ń mi ìfẹ́ dárúkọ afa yẹn tó máa ń mú nǹkan kókókó yẹn lóṣù ah, kó sọ fẹ́ ni ẹgbẹ́ kó gbìyànjú pé ẹ̀rí tó bá rí lórí ẹ̀ pé kó jẹ́ kí n gbọ́ kó so máa find out pé mi ìfẹ́ mi fẹ́ kó inú lórí ẹ̀ mi fẹ́ san ọkàn padà. ẹ ẹ jẹ́ kó rẹ́ mẹ́rin yẹn wá tó bá mẹ́rin yẹn wá á tẹ pẹpẹ inṣàlá pé kò sẹ́rì pé ká kí sọ́tún káf níjọ jùmọ̀ wàhálà la asalaamu alaykum. ìbéèrè mi méjì ló pín sí aláàkọ́. a ti rí i pé o kọ́ sọ́wọ́ gan-an. Ah, gẹ́gẹ́ bí àwọn tí ọlọ́run kí our into real estate a máa ń face àwọn challenges kan so àwọn challenges ta máa ń face ni pé ta máa ń face ni pé. real estate àbí. bẹ́ẹ̀ni hmm. ìgbà míì in most cases a ò kí ń rí ẹni tí ó fẹ́ ra nǹkan direct. rárá bí ọ̀gọ̀rọ̀ dem face you ni pé ẹ fẹ́ jẹ ju ní nǹkan kan lọ. <laughs> kọ́lọ̀ jẹ́ ká máa so uh, but eléyìí tó ma n wá ń pè mí púpọ̀ díẹ̀ ni pé ìgbà míì wọ́n láàrin ara wa a máa ń yíra wa mọ́lẹ̀ so ìgbà míì gbọ́ ẹ̀ yìí. ìgbà míì ara wa eh, eh. a máa ń yíra wa mọ́lẹ̀. ẹ eh, kò yé <laughs> nǹkan tí mo nǹkan tí mo gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé eh. ìgbà mi ẹni lè gbélé sílẹ̀ pé ẹ bá mi fi rent. Eh, bẹ́ẹ̀ni. now nígbà tí ẹni tó jẹ́ principal agent àti ẹni tó ń gbélé yẹn gan fún. bẹ́ẹ̀ni. tó bá máa èmi mo wá mú èèyàn wá ń i'm not the principal agent. bẹ́ẹ̀ni. so ó wá máa jẹ́ kó yé mi pé tó sẹ́yìn ni pé àwọn èèyàn méjì méjì ọ mẹ́ta míì ti wà ní in line iṣẹ́ yẹn o so that owó tó bá jáde ń bẹ̀ ń sìn ó ti mọ̀ pé òun nígbà tó bá mú half as a principal agent yóò tún claim fún àwọn míì so ẹni tó wá mú client wá ń sìn ìwọ̀nba ni ó máa bọ́ sí lọ́wọ́ ìyẹn tí ẹ kò ń jẹ́ problem gbà mí but tó máa ń jẹ́ problem fún èmi ni pé ìgbà míì wà tó pé a fẹ́ ta lé ń hmm. so ẹni tá a fẹ́ ta lé yẹn fún lè ṣe pé bóyá bíi pa bóyá ní ppa ń sìn náà ṣé ìpẹ́ ra ilé o á tó wá sọ fún mi pé kí n bọ̀ kí n wá lé báyìí tìjọ tí wá gẹ̀ẹ́tì ẹ̀ iye báyìí ni a ní ṣe nẹ́ẹ̀tì ni nẹ́ẹ̀tì òkè ń sọ ẹni pé twelve million ní nẹ́ẹ̀tì fifteen million ni màá pé o nǹkan tí o dẹ̀ sọ pẹ̀lú ṣéèkì nìyẹn o tẹ bá wo ń gbà mí pé ẹ fẹ ọ dẹ̀ ti máa lọ defend fifteen million yẹn lọ́dọ̀ yín tó tẹ́lẹ̀ mi tẹ́lẹ̀ náà bá dọ́dọ̀ mi sì máa ní fifteen million ni a lè sọ pé mi ò gbọ́dọ̀ change ẹ̀ so the problem is àádẹ́ tí wọ́n bá mi again àti lọ bẹ́ẹ̀ tó nílé gangan pé kọ́ba ẹ̀ ọba ẹ̀ àti lóòdù ẹ̀ o o dẹ̀ gbọ́dọ̀ san lódì so mo wá hàn pé ṣé bí àbòsí kọ́ ló ń jẹ́ sí ẹni tó fẹ́ àbòsí <laughs> tó fẹ́ ra. Hmm tó bá ṣe máa sábà rí especially àwọn tó bá súnmọ́ bíi mínísítà rẹ́ẹ̀pù gangan àrí wọn direct. gbogbo ìbàjẹ́ tó délùú iná àwọn tí ẹ̀yin náà wà nínú àwọn tí ọlọ́run ti sábà fi rẹ̀. lọ́dọ̀ kó sàlọ̀ wá so ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ béèrè ni pé paris marriage. now eh, ní ikọ̀ tv wọ́n sọ ọkàn láàárọ̀ yìí ṣé kan wà bẹ́ẹ̀ ó ń ṣàlàyé àwọn kankan. so ó wá ní pé ìpìlẹ̀ nínú ẹ̀sìn ni kí òbí bá ọmọ request ọkọ wípé kò sí fún bẹ́ẹ̀ akọ́kọ́ mú ẹ̀kí ọmọ mọ́kọ wálé òdodo ṣe máa fẹ́rífà tí ìpìlẹ̀ ni wípé ẹni tó bá lọ́mọbìnrin kọ́ wá ẹni re kọ́ máa fojú sun àwọn ẹni re tí wọ́n lẹ́sìn tí wọ́n níwà tí wọ́n jáde ní kọ́ máa kọ́ máa ṣe rẹ̀ ló fi jẹ́ Hafsa tó tiẹ̀ jẹ́ pé sayidina umar rọdẹ́lá anahu ọlọ́ba sayidina abubakar rọdẹ́lá anahu ó ní afsa ti ó ti ó ti jáde opó báwo ni ó ní sayidina usman lọ́kọ́kọ́ lọ́ba ẹni relele ẹni tó jẹ́ pé àwọn gan tijú wọ́n tijú rẹ̀ ah ó ní òun ní bùkátà sí ìgbà tí ó wá tún lọ bá Sayyidina Abubakar náà radal anhu tí Sayyidina Abubakar náà sọ the same thing inú rẹ̀ bàjẹ́ ah kí ni mo ṣe ibẹ̀ ni Sayyidina Abubakar ti wá sọ fún yìí pé bàbá ń mo gbọ́ pé bàbá ń jẹ̀rán yẹn ló wá fi Sayyidina Abubakar. Ah, Sayyidina Umar radiyallahu na ló wá so kí ẹni tẹ́nikẹ́ bá ti ń bí ọmọbìnrin irin wọ́n bẹ ní ẹsẹ̀ bàbá alájọ rẹ̀ yàtọ̀ sí pé yóò rè yóò máa rè ẹni tí ó ní ẹ̀kọ́ ẹ̀sìn èèyàn rí tí ó bá rírè mu ló fi jẹ́ pé tí bàbá bá ní ẹni lòun fẹ́ tí ẹ̀rí tí bàbá dá lórí ẹ̀sìn àtàwọn nǹkan dáadáa báyìí tó jẹ́ pé ní tí ìṣà rẹ̀ lọ́mọ dúró lé lórí ọmọ yẹn ò lẹ́rìí. so ah, ah, tẹ́jì yẹn sọ tó wá tẹ̀síwájú pé láti age of six to seven yẹn ti gbọ́dọ̀ máa wo irú ẹni tí ẹni tó fẹ́ fẹ́ yẹn gbọ́dọ̀ máa rí kí ẹ máa wo tó fẹ́ fẹ́ kí ẹ máa. suggestion bẹ́ẹ̀ so ó tún wá tẹ̀ láti sọ yìí pé wá mú ẹ ní ó ní ní Saudi pé fakọti wọ́n sì ẹ̀dá yunifásitì kan sílẹ̀ pé fakọti yẹn obìnrin yẹn kọ̀ wọ́n pè obìnrin yẹn kọ̀ pé faculty of marriage so nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ń re àwọn obìnrin láti kún wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe gbọ́dọ̀ ṣe ìgbéyàwó àti nǹkan tí wọ́n máa. ilé nìyẹn ti máa ń ṣẹlẹ̀ tú ló ti dáa jù ilé ló ti dáa jù tó bá wá láti ilé yọ wà natural so ti yé báyìí nìsín ọmọ gan fún ara rẹ̀ ó dùn pé ah, mi ì lè fẹ́ àwọn eléyìí náà mi ì lè fẹ́ ru eléyìí mi ì lè fẹ́ masalan bíi ti Umu Sulaim gbà tí ẹni tó fẹ́ fẹ́ kèfèrí ni ó lọ́rọ̀ ó ní gbogbo ẹ̀ kí ló sọ fún ó ní ha ah, irú rẹ̀ kí kọnú sóbìnrin tóbìnrin ó wá sọ pé òun ò fẹ́ ṣùgbọ́n ọ̀nà wa papọ̀ tó sọ fún un ní àá ó ní gold ló ń fẹ́ ni kí ni wéè gold wéè ti gold tó ń fẹ́ ó ní àá ah, ọ̀rọ̀ gold kan tó ń fẹ́ ojú gbogbo wọn yín lọ àfi tó o bá gba Islam kí Islam ó jẹ́ sàdáàkì tó sùn ó ní Islam ó ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ gba Islam so Islam ló fi ṣe sàdáàkì so tiẹ̀ báyìí nísìnyí so sọ̀rọ̀ pé ẹni obìnrin tó tó lè sọyún jáde rírè tó ti ní kìí ṣe ti ọ̀bọ̀kẹ́ wípé ó ń lo bẹ́ǹsì ó ń lo mọ́tò kan ó ń lo kinní kan ó ń lo kinní ẹ̀ ọ̀gọ̀rọ̀ márẹ́jì tó bá dá lérí ìyún ìmọ̀ jákulẹ̀ ń bọ̀ báyà ni torí lórí ibi tí òun yẹn ló dé lórí bọ̀ tó bá ti dá lórí ẹ̀sìn páyọ̀ náà ọba àwọn tí wọ́n lásì. in conclusion sir ṣe nísìnyí báyìí àwọn tó wá fẹ́ gbìyànjú láti tẹ̀lé ìpìlẹ̀ díẹ̀díẹ̀ báyìí ṣe tọmọ bá wa mú ọkọ wálé sí pé ẹni tó fẹ́ fẹ́ lélẹ̀ ṣe ká bídíà ni. rárá rárá kò túmọ̀ síbẹ̀ ọmọdé báwa ṣe ń ṣègbìyànjú làwọn ọmọ náà ń ṣègbìyànjú ọmọ lè gbọ́ nǹkan mi yé ju ẹ lọ tọba mọkọ wa ọgbọnkọ yẹbẹyẹbẹ nírú èèyàn wo ni tí ọba satisfy ntọ yẹ kọ orí kọ tọba lòun ọgbà ó wá lọ síwájú àwọn olè àpọ tí ìwọ ọba ń fi lọkọ eh, àwọn olè lọ síṣẹrẹ àpè ẹni tó ń fẹ́ ni kí wọ́n contracted tọba tọba òpètò olè dá fìtínà lẹ but yọ padà wá kí ọ káàrí so the important thing ni pé gbogbo tó bá fẹ́ ṣe yọ dá lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìpáyà ọlọ́run ọba. ẹ fún mi lá advice orí ti business tèmi tí mo kọ́kọ́ sọ yẹn. na hmm. advice tí màá fún ọ ni wípé n tó ní má tà á. wọ́n gbélé fún ọ pé tọ̀ iye báyìí ni. Uh, mo fẹ́ fi rent èló lẹ́ fún mi lówó iṣẹ́ tèmi ṣóun ni ó fọn ni abẹ́ni tí ó rà á. Hmm. fine khalas jimabam kọ́lá wọn fa àlùbáríkà sí i mọ́bà nìkan ṣàpapín wípé ọjà ten million kẹ́pẹ́ ní fifteen million torí ọ̀ṣẹlẹ̀ ọjà two hundred and fifty thousand naira wọ́n ní kọ́ máa ìyá kan yí sí five million ó ní ní ìwárú owó báyìí irú owó báyìí kí n wá ó ní wọ́n ní eléyìí eléyìí ò tiẹ̀ dá nǹkan kan mọ̀ ó ní ní tí wọ́n yí sí ó ju seven million lọ two fifty dẹ́ni oye two fifty thousand ni ó lóun ń tà ó lóun yìí nílé ó lóun rí tí gbé jáde seven over seven million naira ẹyọ kọ̀ọ̀kan ẹ ẹ wọ́n lélẹ̀ so gbogbo àwọn arú nǹkan tó dà lú irú nù tí èèyàn bá fẹ́ kí téèyàn bàjẹ́ ń bẹ̀ èèyàn wípé kí ọlọ́run ọba bínú síyàn nínú wàhálà tí ń bẹ nílẹ̀ kéèyàn ṣọ́ ìwọ ọlọ́run ọba nínú rẹ̀ kọ́lọ́ fún aṣọ. number nine àtòrí ọgọ́rọ̀ ṣẹ́ yẹn kìí ṣe ṣẹ́ ni no doubt iṣẹ́ wọn kìí ṣe ṣẹ́ ni re onire yẹn re kan tí tó jẹ́ ẹni rí tó jẹ́ pé ẹni tó tó dúró déédéé tó fẹ́ ọ rò pé eléyìí ẹni tá à ń retí àtúbọ̀tán dáadáa sí ni tó wá tẹ̀bàtẹ́ wá pé kí ló ń ṣe ó ní à agent ló ń ṣe agent. sàn án lè kàn án lọ rẹ kẹsàn-án. náà ló ń ṣe agent. bọ́ lórí ọ̀rọ̀ tó ń dé irú ọ̀rọ̀ tó ń béèrè yẹn pé tí wọ́n fẹ́ ta lé nísìn bóyá ní ten million ṣé èèyàn lè béèrè lọ́wọ́ ẹni yẹn pé instead pé èlò ni commission tèmi. no owó iṣẹ́ owó iṣẹ́ pé mò ń rìn sáárín ká ó ti sọ ó ní standard five percent ni ẹni tí ó nílé tó fẹ́ tà ni ó san five percent lẹ́ni tó fẹ́ rà náà ten percent ni wọ́n pín méjì eléyìí ọ̀sán five eléyìí ọ̀sán five ó ní ó ní standard àwọn ni. Hmm. na hmm. ìbéèrè náà ni pé tí onílé bá sọ pé ìsókè o lọ tà á ṣé èèyàn lè béèrè pé ṣé mo lè tà á ní tó bá yẹ òun fẹ́ tàn ten million wá ní ìsókè òun ò ní fún ẹ ní nǹkan kan o bòye tó bá ń wọ̀n kó lọ tà á ó wà pàmísìmọ̀ torí mo fẹ́ talé mo ti gbélé ẹ lọ́wọ́ yé kí etọ́ bá wù kọ́ ta yé tiẹ̀ nìyẹn ẹ so o ti gbélé ẹ lọ́wọ́ so yẹn is a different one to the other kumulọ ọkẹ. salaam aleykum warahmatulah. wa aleykum salaam warahmatulah. ohun tí mo notice ni pé nsìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí àwa tó yẹ pé a máa ń múra gẹ́gẹ́ bí mùsùlùmí normal way of muslim mo rí pé àwa ń sìn àwa ní tágẹ́tì àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe fine bara. tẹ́ ń ṣe fine bara. tẹ́ mm. mm. bá ti rí mùsùlùmí kan tó ti múra gẹ́gẹ́ bí mùsùlùmí. Mm. so ó fẹ́ jẹ́ pé ẹlẹ́mọ̀ ti rìn ju ibùsọ̀ kan sí méjì sí mẹ́ta lọ tẹ́ pé máa pàdé wọn lóríṣiríṣi pé kí wọ́n dẹ̀ máa dá yín dúró wọ́n dẹ̀ máa sọ oríṣiríṣi. mo rò pé ìhàwó ni ká kọ sírú àwọn èèyàn báyìí. ntí pa bá ká ntí bá máa sáyẹn lọ fẹlẹ ìdípa rẹ̀ bá ká naam hmm, naam wàhálà tiẹ̀ nìyẹn wàhálà tiẹ̀ nìyẹn tọba ni wo fi ìwà ọ wà fi yẹn ṣìwà wò sí wọn ìwọ náà kò tiẹ̀ you know so that is very important ọ wà basic ọ wà basic fún wa lẹ́tọ̀ o lè fi ṣe wá sílé Islam kọ́ yí pé ká máa ṣe báraka o ọ máa sọ̀rọ̀ kò ní pé kọ́ ọmọ fún wọn. salamu alaykum. wa alaykum salaam tula wa kato. based on kibla. kibla naam. ìdí àwọn tó máa ń gbé kibla sí apó òsì wọn. rárá kọ́sẹ́ńtò sọ bẹ́ẹ̀. no ọkọ mà ní rí. musoro north east Nigeria tá a bá bẹ́ǹdì díẹ̀ sí left apá òsì rẹ̀ òun ni kibla yìí direction kibla ní Nigeria, so tí ibi ìbàjẹ́ north east north east ní díìskì DSTV máa ń face so tá a bá wá bend the dsc left and get kibla. làìbẹ̀rù àwọn tó máa ń fèsì bíi side line side bo ọkọ malaria wa. side bo. ọkọ máa ń gbé north north north west àbí north east line wọn fèsì. north east ok nsí nsí ẹ̀ tí wọ́n fi yẹ̀ sí apá àlàáfíà. Yeah wọ́n wà mú sapọ̀ tún. ṣé èyí lè bá wọn kí kéèyàn padà kí irun ti èlé tà. rárá èyàn máa ṣàlàyé fún èyàn máa ṣàlàyé fún tí movement yẹn tí ò bá ti ju tí ò bá ti ju bí ninety tí ò bá ti tó ninety degrees ó wà permissible. Wàhálà. Àwọn ọmọ sàmú alaykum. Àwọn ọmọ sì ni wọn àtọ́jà sí pé tẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ni àbí kéèyàn bẹ́ẹ̀ni sí apá ọ̀tún ni tọ́jà sí pé títí kèé sí títa apá òsì. For example, mọ́sì kan bẹ ní sáìdì ọ̀dọ̀ wa ń bẹ̀rẹ̀ tọkọtẹ máa fẹ́ kírun bẹ́ẹ̀ àfi kéèyàn bẹ́ẹ̀ ní sọ́wọ́ tó báyìí so bí o bá ṣe kọ́ mọ́ọ̀sì yẹn kì í ti pé ó ní máa fi tẹ́ máa fi kéèyàn bá fẹ́ fèsì kébìlà kéèyàn ọ̀tún báyìí ni ẹ̀ máa bẹ́ẹ̀ sí. ntọ́ pàtàkì ni pé kéèyàn find the direction kébìlà kó find the direction kébìlà. ẹlẹ́ẹ̀kejì sá. na. so lórí ọ̀rọ̀ marriage. na. so like bírú àwọn parents àtọkùn wọn gbọ́ wọn understand by Islam nípa marriage tó pé obìnrin ló sábà máa ń mú ọkùnrin wa. obìnrin ló máa ń sábà kéde pé wọ́n gbọ́ nǹkan yẹn nípa marriage àwọn ọ̀gọ̀rọ̀ àwọn òbí ò gbọ́ yín ọmọ ló gbọ́ yín nígbà tóbi máa ń pe ọmọ kalẹ̀ pé à tọ́ọ̀bà mọ́kọ wa o lè mọ́kọ wa mínísítà ni ẹni tó mínísítà ti ń ṣiṣẹ́ ní báǹkì ti ń ṣiṣẹ́ ní tó mú wa àbí tó jẹ́ custom officer ni ẹni kò lọ mú wa gbogbo orú nǹkan báyẹn tó yẹ pé n tó ń tẹ̀ mẹ́ létí nù tọmọdé gbọ́ yé pé a gbogbo àwọn ibi tí bàbá òun ti ń lọ yìí a iná ni òun ọ̀lọ̀ jẹ kí lọ́lọ́wọ́ bá sọ ó ní wàlà àmọ́tún mọ̀mínẹ́tún xeyirumi mọ̀ṣíríkà wàlà àjẹbẹ̀tún wàlà abdul mọ́mínẹ́ xeyirumi mọ̀ṣíríkà wàlà àjẹbẹ̀tún so ọlọ́wọ́ bá sọ clearly ẹrú tójú olùgbàgbọ́ òdodo ó dáa ju ẹni tó jẹ́ pé àgbọ́yé rẹ̀ ó ti fọ fẹ́ǹsì dígé sára rẹ̀ lọ so tó pàtàkì ìyún pàtàkì gan ọmọ ọlọ́gbọ́yé bàbá ọgbọ́yé definitely ló fi jẹ́ pé hasbul maslaha ni èyí tí ó bá tún nǹkan ṣe ń bẹ̀ ni àá lò kò ṣe pé tá a fixed rule wa lórí ẹ̀ kìfà ló fi jẹ́ pé kìfà èyí ò ní pé compatibility ó ní wípé ẹni tó yẹ pé àgbọ́yé wọn ọjọ́ra wọn ó papọ̀ níbi kíni bí wọ́n ṣiṣẹ́ sí mọ́tẹ́lẹ̀ a lọ bá ọmọ àyà kan tọrọ eh, ìyàwó àwọn òbí ìyàwó ní sheik mohina a lè fún lọ́mọ mo ní kí ló dé wọ́n ní eléyìí tó fẹ́ fẹ́ yìí ṣòkòtò rẹ̀ ó ń fò sókè irun gbọ̀nì ọmọ àwọn náà skáàfù nìkan làwọn ní kó máa bò kó kàn máa kírun ó bẹ̀rẹ̀ sí gbúngbà gẹ̀rẹ̀ yà wá kí ni wọ́n fẹ́ bí ó ní yọmọ mọ̀ pé ọmọ tí wọ́n bí yóò tún gbóná ju tàwọn méjèèjì lọ bọ́kájọ́ kan mọ̀ wò ni ó ní à ẹ jẹ́ ká bomi lù ẹ jẹ́ ká fún wọn ní step down mo ní ẹ́ <laughs> ìròrí tí wọ́n ní ó ní àròkún sọ̀rọ̀ òbí ni ó rò pé òun sọ̀rọ̀ pé òun sọ̀rọ̀ gidi ó ní ah check rárá o ẹ jẹ́ ká bomi lu ẹ jẹ́ ká fún wọn ní step down bó ṣe ń sọ́nà nìyẹn mo ní ah ọlọ́run ọba ò sọ báyìí ó ní ah báwọn ṣe fẹ́ ṣe tàwọn nìyẹn so ara àwọn òní báyìí sí ni wàá sọ pé kó lọ bá ọmọ wọn kọ. ẹ sà kẹ́tọ́ finally sà. <laughs> naa. so èdè sísè tó pé sísè yẹn wàá mú ẹ̀tọ́ ibi sufi wálé tó pé family yẹn lè lè eh, mú sọ̀rọ̀. sísè yẹn. ẹ ọmọ àwọn bídíà wa gidi. bẹ́ẹ̀ni ọmọ ẹni bí dé àwa. èyàn dẹ́ ṣe parent ẹ̀ but èyàn jẹ́ bí sister sí kí ni assistant èyàn dẹ́ ṣe fún. sister ni sister ọmọ ayọ̀mọ bàbá parent náà ni ọ. ọ sọ fún un ni pé àǹtí àwọn eléyìí wọ́n ṣe ara kàn wọ sọ Islam ni wọ́n ò sí nínú rẹ̀ jẹ́ kí wọ́n kọ́ gbọ́ yé torí tó o bá sọ ń sìn anything tó bá ṣẹlẹ̀ ń jọ wájú wọ́n máa yẹn ni jẹ́ for n instance 30 years ago to be specific wọ́n fẹ́ fi arábìnrin kan wọ́n fẹ́ lọ́kọ mo ní support pé kò lọ́kọ but mi support any? wọ́n ní kí ló mean ẹ fẹ́ dankaru I will kí ló mean mo ní ìdí ni mo mean ni ọmọbìnrin ó lẹ́sìn níwà ó lẹ́kọ̀ọ́ ó jáde léèrè irú àwọn tá à ń fẹ́ láti fún àwùjọ ṣe ni tó bá rí ọkọ gidi mo ní arákùnrin pawò èèyàn pawò lélẹ́yìí kò bìkítà ó ń ṣe bí ọmọ gáréèjì inú ilé wọn gan wọn ná ní ẹ̀sìn kò rìn mẹ́lẹ́sìn kankan mo ní ẹ wá fẹ́ fún ọmọ yìí fún bí ìgbà tó jẹ́ pé ẹ fẹ́ lọ dàgbé sí ọmọ yìí ẹ ayé ọmọ yìí ẹ fẹ́ lọ dàrú ni wọ́n ní kí n gbẹnu sọ̀n kí n kí n kí n kí n bìlà torí gbogbo àwọn tẹ́ ń sọ̀rọ̀ yẹn àwọn sixty seventy ni wọ́n wọ́n ní ta lẹgbẹ́ rẹ nínú àwọn táwọn wà bí mo ní bẹ́ẹ̀ ni nípa ọjọ́ orí ẹgbẹ́ mi bàbá mi lẹ jẹ́ ṣùgbọ́n nípa àgbọ́yé ẹ̀ẹ̀dá kankan mà ọlọ́run ọbọ̀ ọ̀dẹ̀ sọ wípé ọjọ́ orí làá fi tó ọ̀rọ̀ àgbọ́yé lélẹ́yìí wọ́n contract marriage yẹn. wọ́n jẹ́ máa yẹn ń pa subhanallah jahil jahil ní márèjì yẹn ìgbà tí gbogbo ẹ̀ wá hàn márèjì yẹn padà break gbogbo wọn náà sọ pé ọmọ yìí dẹ̀ sọ bẹ́ẹ̀ o ọmọ yìí dẹ̀ sọ gbogbo ntọ́mọ yìí sọ lọ́wọ́ àwọn kan nínú wọn ní ẹ má jẹ ọgbọ́ o ọyá ọlọ́kan lọ sọ pé òun ó pè nísìn òun wọn ṣàlàyé fún pé gbogbo ń tẹ́ sọ o wọ́n ti yìn ín nísìn o gbogbo ẹ̀ ló padà ṣẹlẹ̀ wọ́n wọ̀ yí pé ó níṣu lọ́wọ́ wéèrè kí ọlọ́run lè fún níṣu